àṣírí Naomi àti Ọ̀ní of Ifẹ̀ ti tú níbo lẹ ti rí i pé kí ọba nílẹ̀ Yorùbá kó bímọ kí wọ́n sọ wípé ọba ò lè rí ọmọ ọ̀ǹtì lẹ́yìn oṣù mẹ́ta gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń bìlíìfù ọba ìyanu yín ṣe mí nítorí pé nígbà tí aláàfin Ọ̀yọ́ àwọn ìyàwó aláàfin Ọ̀yọ́ bímọ aláàfin Ọ̀yọ́ kì í sọ wípé kí wọ́n lọ gbéyàwó òun pamọ́ lẹ́yìn oṣù mẹ́ta kóhun kóhun tó rí ọmọ òkókó náà ẹ̀yin yorùbá ẹ̀yin inú ẹ ronú kẹ́ máa celebrate Ọọ̀ni of Ifẹ̀ kẹ́ tó máa sọ wípé ọlọ́run mú àwọn blogger ẹ̀yin yorùbá tẹ́ bá rí òótọ́ ẹ jẹ́ ká sọ ọ́ Ọọ̀ni of Ifẹ̀ bímọ òkè tó má tẹ̀ sọ wípé lẹ́yìn oṣù mẹ́ta ni wọ́n ọba tó lè rí ọmọ kí ló dé tí wọ́n ṣe lọ ṣèkómọ ní àkúrẹ́ ṣé ọba ọ̀ní ọ̀fìfẹ̀ ọ̀ní ọ̀fìfẹ̀ wọn ò ní bàbá ni àbí kò sí ilé mi ní ọ̀ní ní ilé Ifẹ̀ tó yẹ wípé wọ́n lè gbé ọmọ yẹn wá láti wá ṣe ìkómọ ẹ̀ tó yẹ pé ọ̀ní ọ̀fìfẹ̀ ò dẹ̀ ní fojú kan ọmọ yẹn kí ló dé tí ó yẹ pé wọ́n ṣe lọ ṣèkómọ yẹn ní Àkúrẹ́ ṣé kò síbòmíì ilé mi ní ilé Ifẹ̀ àbí ọ̀ní ọ̀fìfẹ̀ kò ní ẹbí kankan ní Ifẹ̀ ní Ifẹ̀ tó yẹ wípé wọ́n lè ṣe ìkómọ ìkómọ tó yẹ pé Naomi lè ṣèkó mọ́ níbẹ̀ tó yẹ pé ọní òfìfẹ́ kò dẹ̀ ní rí ọmọ kókó yẹn sójú ẹ̀yin náà ẹ máa ronú dáadáa ẹ rò ó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ kẹ kẹ kẹ máa tẹ́tí kẹ máa gbọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ láàrin Naomi àti ọ̀ní ọ̀fìfẹ́ tó yẹ pé e, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ àwọn èèyàn rò bíi pé wọ́n ń ṣe èké ọ̀ní ọ̀fìfẹ́ pé wọ́n ń jẹ́lọ́sì ọ̀ní ọ̀fìfẹ́ eléyìí ò ṣe wípé wọ́n ń jẹ́lọ́sì ọba àbí wọ́n ń ba ọba lórúkọ jẹ́ náà òótọ́ ọ̀rọ̀ là ń sọ ọní ọ̀fìfẹ́ lé Naomi kúrò láàfin nígbà tí Naomi lóyún ọní ọ̀fìfẹ́ ò gba oyún lọ́wọ́ Naomi nítorí pé wọ́n sọ wípé Naomi ti kọ́kọ́ bímọ fún ọkùnrin míì pé Naomi ń parọ́ ni so ọní ọ̀fìfẹ́ torí yẹn ló ṣe lé Naomi kúrò láàfin nígbà tí Naomi wá sọ wípé òun lóyún ọní ọ̀fìfẹ́ ò gbóyún yẹn nígbà tí Naomi bímọ ni Ọ̀ní of Ifẹ̀ ṣe wá sọ wípé àwọn èèyàn ṣe wá bá Ọ̀ní of Ifẹ̀ sọ̀rọ̀ lọ Ọ̀ní of Ifẹ̀ ṣe wá announce pé àwọn ti bímọ Ọ̀ní of Ifẹ̀ ṣe wá gbà gbogbo gbà tẹ́yìn rò bí pé Ọ̀ní of Ifẹ̀ ṣe November àti September ni Ọ̀ní of Ifẹ̀ ti bímọ ni Naomi ti bímọ àti September ni Naomi ti bímọ wọ́n fa ọ̀rọ̀ yẹn ni because Ọ̀ní of Ifẹ̀ ò kọ́kọ́ gba oyún yẹn lẹ́yìn tí Naomi ti bímọ tó yẹ pé àwọn èèyàn bá Ọ̀ní of Ifẹ̀ ni ọ̀ní òfìfẹ́ ṣe wàá gba ọmọ ká ní wípé kò sí nǹkan kan pé ọ̀ní òfìfẹ́ pé kò lé Naomi kó láàfin pé àwọn méjì ò jà pé wọ́n sì wà pé wọ́n sì ń fẹ́ra wọn kò yẹ kí Naomi kó lọ ṣèkómọ nílé ìyá ẹ̀ náà èmi ò tí ì ríbi tó rí pé odidi ọba ìyàwó ọba bímọ wọ́n máa wá lọ ṣèkómọ nílé ìyá èmi ò tí ì rí nílẹ̀ Yorùbá ipe nǹkan báyẹn ṣẹlẹ̀. ṣe báwọn ọba ẹ máa ń sọ wípé orí adé ò kì í sùn ta ni orí adé mà ti padà wá sùn ta báyìí orí adé ti padà wá sùn ta nígbà tó jẹ́ wípé ọba bàbá ọba ṣì wà láyé àṣé Ọọ̀ni of Ifẹ̀ ṣé wọn ò ní ẹbí ni ṣebí tí Naomi ká ní pé òkè ọba yẹn wọ́n sọ wípé kó má tí ì rí ọmọ kókó sójú Ọọ̀ni of ní àwọn ẹbí náà ó yẹ kí Naomi lọ sí ilé ẹbí Ọ̀ní of Ifẹ̀ kó lọ bímọ síbẹ̀ ni kì í ṣe ilé ìyẹ́ ẹ̀ lákùrẹ́ ló yẹ kó lọ bímọ sí torí tẹ bá wọnú fídíò bíi tí Naomi ti ń jó lọ́jọ́ ìkómọ inú Naomi go dùn kò sẹ́rìn lójú ẹ̀ kò sẹ́rìn lẹ́nu ẹ̀ kò rẹ́rìn ó frank ojú ẹ̀ pa ni ó ṣò wípé inú ẹ̀ ò dùn pé ó ní kankan tó yẹ wípé àwọn èèyàn gan ò mọ̀ tó yẹ pé wọ́n ń bò láṣìírí kí àwọn èèyàn lè máa kọ́ má lè bá mọ̀ Naomi ò bímọ ní November Naomi bímọ ní September ni torí pé wọ́n ti ń fà á ó ti pẹ́ tí wọ́n ti lé Naomi kó láàfin tí wọ́n bá sọ wípé kí àwọn èèyàn máa mọ̀ rí pé Naomi lóyún òkè o kán máa mọ̀ kán máa mọ̀ kán máa mọ̀ ṣé wọ́n tún wá sọ wípé ìyẹn ló wá sọ wípé kí Naomi kúrò ní ààfin kó lọ kó lọ máa gbé lọ́dọ̀ yẹ níbo lẹ ti máa gbọ́ pé ìyàwó ọba kúrò ní ààfin irúpó lọ bímọ sọ́dọ̀ ìyẹ́ ẹ̀ ní gbogbo ọba tẹ́ ẹ ti rí nílẹ̀ yorùbá ọba wo lẹ rí pé ìyàwó ẹ̀ kúrò ní ààfin tó lọ bímọ sí ilé ìyẹ́ ẹ̀ kò pọ́síbù mi ò rí rí èmi ò dẹ̀ gbọ́ rí àmọ́ tí ọ̀ní ọ̀fìfẹ́ nìkan ló yàtọ̀ tí ọ̀ní ọ̀fìfẹ́ wá yí gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ ká má lè bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀ní ọ̀fìfẹ́ ò bá yí àwa ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwa ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ because ó lé Naomi kúrò láàfin ni Naomi ò sí láàfin ní gbogbo ìgbà tó lóyún yẹn ẹ ẹ̀ sípò mo sọ wípé ò fẹ́ oyún yẹn kí Naomi tó sọ fún Ọọ̀ni of Ifẹ̀ pé òun lóyún ó ti ọ̀rẹ́dì kúrò lọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ bí oṣù mélòó kan kó tó di pé wá pe Ọọ̀ni of Ifẹ̀ pé òun ti lóyún Ọọ̀ni of Ifẹ̀ ò dẹ̀ gba oyún yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tó bímọ tán ni àwọn èèyàn ṣe wàá bá Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ti bímọ láti September Ọọ̀ni of Ifẹ̀ ṣe wàá announce ẹ̀ ní November ipe àwọn ti bímọ o Ọọ̀ni of Ifẹ̀ ṣe wàá accept ẹ̀ lẹ́yìn ìgbà tó bímọ torí yẹn lẹ ṣe rí i pé Naomi bímọ sí Àkúrẹ́ tí kò ṣe bímọ sí ọ̀dọ̀ ẹbí Ọọ̀ni of Ifẹ̀ ká ní pé ọba ò bá wípé ọba ò tiẹ̀ wípé òkè wọ́n sọ wípé ọba ò lè rí ọmọ lẹ́yìn ó di lẹ́yìn oṣù mẹ́ta kí ọba tó rí ọmọ kókó òkè kí ló dé tí Naomi ò lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí ọba kó lọ bímọ síbẹ̀ ṣé Ọọ̀ni of kò ní ẹ̀gbọ́n ni ṣé kò lẹ́gbọ́n obìnrin ni àbáwọn princess mẹ́ta tó jẹ́ wípé wọ́n jẹ́ àbúrò ọ̀ní ọ̀fìfẹ́ àwọn yẹn ò lè wo ọmọ Naomi fún Naomi ni ṣé wọn ò lè wá ilé kan tó jẹ́ wípé at least ó súnmọ́ ààfin tó jẹ́ wípé Naomi máa bímọ síbẹ̀ tó jẹ́ pé àwọn ẹbí ọ̀ní ọ̀fìfẹ́ ló máa máa tọ́jú Naomi ó sì jẹ́ wípé Àkúrẹ́ ni Naomi lọ bímọ sí lọ́dọ̀ yẹ èmi ò tí ì ríbi tó jẹ́ pé ìyàwó ọba máa fi àfilẹ̀ ó máa lọ bímọ sílé yẹ tó jẹ́ wípé ọba dẹ̀ ní ẹbí ọba ní ẹbí Naomi àwa kúrò pé ọba ò ní bí àwọn àbúrò bíi obìnrin tó yẹ pé wọ́n lè wo Naomi àtọmọ ẹ̀ tó bá bímọ ó ti jẹ́ wípé Àkúrẹ́ ní ọ̀dọ̀ yẹ̀ ni Naomi máa ti lọ bímọ kẹ́yìn náà máa rò ó gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ́pọ́tì Ọọ̀ni of ọba wa ni ọba wa ni kí ọba máa purọ́ kí ọba kó máa parọ́ because ẹ̀yin èèyàn ẹ lọ wo orí YouTube ẹ máa rí i pé ní September pé bloggers pọ̀ tẹ́ pé wọ́n gbèrò yẹn pé ọní ọ̀fìfẹ́ ìyàwó ọní ọ̀fìfẹ́ Naomi ipò ṣe bímọ ipò bí ọkùnrin ọba ọní ọ̀fìfẹ́ ṣe announce ẹ̀ ní November ìpàwọn bímọ ni Naomi ti bímọ láti September ni Naomi ti bímọ.